ìjọba bàbá náà ìjọba lọ ìgbà lọ́wọ́ ìjọba ọba ti ṣèyàn ti ṣẹ̀dá ọba ti ṣe ti ṣòro ọba ṣùkọ̀ṣùkọ̀ lọ́dà tó tutù òun náà ni ẹlẹ́rù pọ̀ àwọn àti ìgbà lọ́wọ́ ìfọ̀ tó ń pè lẹ́bi. ẹ̀gbọ́n tí Ifẹ̀ dẹ́gbẹ̀gbẹ̀ ìbò. Bàbá àgbà bàbá àgbà bàbá àgbà àgbà olótó kọ́rọ̀dé àgbáyé apani àjíbi ọba bàṣírí bàṣírí báyẹ̀ ti débi ìkọ̀kọ̀. ṣẹ̀ṣẹ̀ ikú ìwà ìkú àwọn ìṣòfò ọmọlódé kò dé ọmọlódé kò tààrà ọ̀pọ̀ ìṣòwò èké wéèké ọ̀pọ̀ ìṣòwò èké wéèké ọdún kìlọ̀ tilẹ̀ ń dàgbàtà ajá kẹ́kẹ́ kọ̀dọ́dọ̀ kúkú abáṣàṣà kọ̀dọ́dọ̀ gbẹ̀sẹ̀ ògèdè tẹ́lẹ̀ ọdún sọ̀bọ̀lọ̀ wọ́n pa bí òjò láti. ó bá máa wọ́n rí ò kí ti gbé ó gbé Ẹ̀bà ló ń jà wórì Ọ̀tà Ìgbẹ̀sà Ọ̀ṣọ́dì Ìsọ̀lọ̀ Ìṣẹ́yí Ìdímù Ìgbàdò Ẹ̀rẹ̀kọ̀ Èjìgbò Ìbà àwọn lè máa fẹja ẹja ó fìrí lóòrè rẹ̀ It's okay, it's okay. Thank you, thank you, thank you, thank you, thank you. Adọ́kẹ́ Adémọ́wó lè fẹ́ dùn ọlọ́run kò dání ọba ògo ọba àdẹ̀rà ọba àṣẹ bí bá lè mọ̀ kí lẹ́dùn màrí wọn ò lè kíkọ́ torí ọba lè rí lè ṣe ni ọba oníbàyẹ̀wò wọn á bá dúpẹ́ lọ́wọ́

second, second, second, second. Last